الشيطان الرجيم ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني به ليدل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة خسرت الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يدره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن دره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغير بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين يا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى ولم الحمد لله ثم جاء Dúpẹ́ wa fún ọlọ́run ọba. Alhamdulillah, fàbọ́bọ́ ànàmàlá, yá kó dìrò lọ́kọ́lùkù kọ́ dìrò hù. Ó lè rí pé níbi ìlú ọlá lórí gbogbo àwọn ẹ̀dá láyé. Fasubhana man la yaqdiru al-khalqu qadrahu. Ó nìkan náà ni ẹni tí ó ní ayé àtọ̀run. Ó náà nìkan náà lẹni tó ń darí ayé àtọ̀run. Fasubhana man la yaqdiru al-khalqu qadrahu. Ó ní ọba tí ó pé tí ò lálẹ́gbò kan. Subhana man la yaqdiru al-khalqu qadrahu. Òun náà nìkan lọ́ba tí ò níbi tó kù sí, jágbájá ìdá ṣùgbọ́n yìí náà ni ó wà lára rẹ̀ dákátá. Subhana man la yaqdiru al-khalqu Sallallahu alayhi wa sallam. Ẹrú ọlọ́run ọba ni, òjíṣẹ́ ọlọ́run ọba ni, òun ẹni tọ́lọ́run ọba rántí gbogbo ẹni tó ń ṣẹ̀mí lọ́wọ́ láyé lásìkò táwà yìí. Kòyọ̀ ọkùnrin lẹ̀, kòyọ̀ obìnrin lẹ̀, kòyọ̀ ọmọdé lẹ̀, kòyọ̀ Ìran yòóhùn kíyàn ti wá orúkọ yòóhùn kíyàn lè máa jẹ́ inú ẹbí yòóhùn kíyàn lè fi jáde. أنا نبي صلى الله عليه وسلم وقنت شمي لا يبا إلا ماذا نقول عن الحبيب المصطفى فمحمد للعالمين إمام فمحمد للعالمين إمام ọ̀ràn yẹn ní kíyàn gbà pé aṣíwájú tọ́lọ̀wọ̀n bá rántí gbogbo ayé òní ànábà muhammadu sallallahu alaihi wasallam. mada na kúlò anìlẹ̀ habibi tí Muhammad bin Abdullah. Àdìlẹ̀ Habibi Mùsọ̀fà. Kílẹ̀ ìfẹ́ sọ, fẹ́ ìfẹ́ kò kàn yí ẹ̀ mọ́rí ni. Fa Muhammadu lil alamina imamun. Ọ̀nà yẹn ní kẹ́ mọ̀mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam, ẹni ọlọ́run rán sí gbogbo ayé mà ní aṣíwájú gbogbo àwọn náà. Fa Muhammadu lil alamina imamun. Bákan náà, à ń sọ̀rọ̀ àdékan ìyọnu ọlọ́run. fún àwọn sàhábà àwọn ń bẹ ọlọ́run ó ṣàmójúkúrò fún wa láwọn ibi tọ́wà náà kù sí bákan náà kò ṣe wá lẹ́ni tí ń tẹ̀lé lànà tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ sí wa ilé tí Ramadan wa lónìí di mẹ́tàlá kẹrẹkẹrẹ Ramadan náà ń dájì lọ báyìí ní tó túnmà sí pé ó súnmọ́ àti parí ìdẹ́lọ́ kó jọ wílé ta ti ṣe lẹ́sẹ̀ nínú rẹ̀ lọ́njọ́ gbọ́lọ́wọ́wọ́ títà fi ṣàṣiṣẹ́ nínú rẹ̀ ọlọ́njọ́ àmójúkúrò fún wa o àní tó kò tàbẹ́ ṣe ìjọ ọlọ́run májá ṣe rádaràdá tí bó ń súnmọ́ parí síbẹ̀ náà ni ládà rẹ̀ ń kẹnú sí nínú tí súnmọ́ wọ̀ parí náà ni inú oṣù lẹ́ẹ̀lẹ́tìlẹ̀ kọ́bìrì inú rẹ̀ ló wà ibi tí ẹkíyàn tó ti mọ́ra tó jùlọ ọ̀nàwọ́ gbẹ̀yìn

anígbàtí àbá ti wá ó ṣìṣì tó ní àwọn alùsúnà ló kàn tó ń fẹ́ bú ìtumọ̀ rẹ̀ ní fóun fẹ́ bú ànábì òun fẹ́ bú àwọn sọ̀hábà àti gbogbo àwọn táǹtì wọn orúkọ sáṣẹ́rí kankan sallallahu alaihi wasallam

àwọn kàfíṣù ló jókòó tí oṣù náà dì mọ́lẹ̀ lóòótọ́ nínú oṣù yìí wọ́n kí wọ́n tó dèṣù mọ́lẹ̀ ó ti parí iṣẹ́ lára àwọn èèyàn kan ṣàn pé àwọn drug kan wà tí yàn bá lò ó kọ́rà kan bá ní kó má lò mọ́ lọ sí sàí tó ti iṣẹ́ tí ìyẹn ti ṣe lára rẹ̀ ń tán bọ̀rọ̀ wọ́n ní kò ń tán lára ọmọ ọba kó má kù jàǹsákì bẹ́ẹ̀ ni kì ń tán lára onígángàngán kó má kù bí kan bó ti jẹ́ kó má yí mú kiri ẹ̀ rí pé nǹkan ṣì wà lára rẹ̀ àmì ọlọ́run kó jọ ṣetọ́nì tí ó fi ìjẹ́ ti ẹrú ọlọ́run ọba yìí tó fà tó fi jẹ́ pé tó ṣàǹṣe náà rí ọlọ́run jẹ́ máa tẹ̀bá wá kí àgbà lọ́wọ́ rẹ̀ o lọ́wọ́ fi mọ̀ náà o lọ́wọ́ fi òjò ti ẹ̀fí yìí o kò fèrè táwa fẹ́ jẹ́ ní kókó àmì ọlọ́run kó jọ gbogbo ẹrú ọlọ́run ọba tí ó jẹ́ súpé ìkórira súnà wà lẹ́ni wọn báyìí àtàwọn tí kọ̀rọ̀ rẹ̀ ìsìláàmù wà lẹ́ni wọn ó wà kò dédò ìsìláàmù àwọn torí tí wọ́n bá bilẹ̀ ní ìfẹ́ kíkẹ́ kí wọ́n tó kó láyé òpó náà ni wọ́n ṣe yẹn tí ò sí tàbí ṣùgbọ́n bẹ̀. akíra káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní níbi tí a ti ṣe tafsiri suratul hajj àti ọlọ́run àti gbọ́sẹ̀yìn àti tàtúfẹ́ gbọ́ yìí ọlọ́run kó jọ kó lò lókùn kọ rere fún wa láyé ń bí nínú sáré àti ní ọjọ́ àlàkòyàmà wa ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير ọlọ́wọ́ bá ń jẹ́ ká mọ̀ ń gbà tó ṣàlàyé fún wa nínú táa tó fún wa gbẹ̀yìn lánàá wá tún ṣàlàyé fún wa lọ́lọ́ni wípé Zalika bí Allaha huwa al-haqq ọlọ́wọ́ bá tí òun ọlọ́run tóun jíwe fún sáwọn ọ̀nàgbò ká tó máa jẹ́ èèyàn láyé látara ìsúnmọ́ látara àyà àti bàbá tí kí ní iná jẹ́ bẹ̀rẹ̀

kìí ṣèṣù ní pa ní náà bá wá ń jí egun wọ́n wá fi ilẹ̀ ṣàkàyé ilẹ̀ tó ti wà nílẹ̀ òkú tẹ́lẹ̀ aṣálẹ̀ tẹ́lẹ̀ tó ń máa ní kójú ọ̀rọ̀ sí sílẹ̀ adẹ́bẹ̀rẹ̀ sí ilẹ̀ ọlọ́ra tàbí máa horúgbìn jáde ẹ̀yìn ìyàn orúgbìn

ó ní ilé inú ọlọ́run bá fi ń jíyọ wọn fún wa ò ìyànnà lọ́wọ́lẹ̀ ó fi ń jí ara rẹ̀ fún wa kóhun lọ́pàá òdodo wà annahu yuhyi al ọba òdodo lọ́lọ́run àṣẹ pé wọn ọlọ́run bí ìtàwọn èèyàn ń sin ọba fíkì ni wọn ọba ni wọn àṣáwọn eléyàn kìí tẹ́ ń ṣe ọba òdodo ọba tó jẹ́ òdodo tó jọ́lọ́run gangan gangan kò ní Allah tó dẹ̀ nínú mùsùlùmí ṣe máa ń dùn gbogbo ìgbà tó dẹ̀ lẹ́lùmí ṣe máa wo mùsùlùmí bí onígbèraga ààrẹ ń ṣe inú wa máa ń dùn sí ń sè ọlọ́ntà ń sè ọba tó tó látọ̀dọ̀ ọba dẹ́dà tó láyé àtọ̀run olótiwá àwọn èèyàn wá lè mẹ́sìn tí wọ́n láyé o káwọn ma wá dà nǹkan mẹ́kọ̀ọ́ ìsìláàmù tí wọ́n o àkọ́ní kálukú ní ìsìn ló ti mú ìsìláàmù rẹ̀ ló ti tẹ̀lú ti rẹ̀ pẹ̀lú oríṣiríṣi nǹkan ìkan àwọn ọmọ ayáwá mùsùlùmí ká ẹ̀sẹ̀ gúnlẹ̀ inú ẹ̀kẹ́ ní sunday yìí àwọn ilé yẹn dà ló ti ìsìláàmù ọkọ̀ ládàádáálẹ̀ ni lọ́bá fi jókòó àsàlá ìjọ sunday tàbí ẹ̀hẹ́n wọ́n dá ìlú ìsìlámù wọn pẹ̀lú bídá àwọn ẹlẹ́mí náà dá ìlú ìsìlámù wọn pẹ̀lú nǹkan àmì ya gangan fúnra ara rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run tó wá látọ̀dọ̀ ọlọ́run wa ọba tó sáyé fún wa ọba o kẹ́lẹ̀mí náà na títa kó wá fọ́ báyà ọba òdúdú lọ́lọ́run tó náà tó wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí lọ́lọ́run ti ẹ dá rẹ̀ ti sálẹ̀ láti pè ọlọ́run tó ń sì ń ń ọba Ọba mi ọlọ́run Lẹ́hú dáwàtú ilẹ̀ ha kọ́. Wọ́n náà làwọn náà fi ń pè wá sí pẹ̀tọ́ ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ọlọ́wọ̀n wa lẹ́nu ni kó pinnu tó jẹ́ ọ̀nà ọlá èṣù lẹ́nu kó pinnu tó jẹ́ ọ̀nà ànù wáyìí dáwọn Àwọn tí wọ́n pè yóò lè jẹ́ pé wọn wọ̀ lè dá ọlọ́run. Láyásẹ̀ jí bùnà láhún. Àwọn ènìyàn ò gbọ́kún ọ̀jẹ̀ ń pè àwọn àmìlẹ́gbọ́n ti tẹ̀ wá jẹ́ pé wọn. Láyé ẹsẹ̀ jí bò náà láhùn mi. Ọlọ́run ti wọn táwa ń pè ẹsẹ̀ kẹsẹ̀ ta tí ìpele ti ń kọ́ ká tó pé pápá ó ti máa ń ta fẹ́ wí. Ṣùgbọ́n táwọn èèyàn ń pẹ̀lẹ́ yan Ọlọ́run, àwọn nǹkan yóò pọ̀. Láyé ẹsẹ̀ jí bò náà láhùn bí ṣe ìmì ìlà kàbá sí ti kàfà yìí. Ìwà táwọn ìdòwò àyínsá ń bẹ láyé tí wọ́n pè ń jésù tó bá jókòó wájú ìpínlẹ̀ táwọn èèyàn bá wà níbi tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ kò lè gbọ́. Allahu Akbar torí tí èèyàn ni kò lè mà ṣùgbọ́n bá ṣe jókòó ìtàbá ronú kankan àárò lọ́wọ́ ọlọ́wọ́ bá ti mọ́ ń tàà fẹ́ rò ká tó rò. Sami'un basirun alimun mutakallimun. Ọba tó ń kọ́ lọ́lọ́run ọba tó rí ni kò sí tí ò rí kò sí tí ò gbọ́. ọ̀rẹ́lẹ̀mọ́ mọ́ tẹ́kẹ́lẹ̀mọ́. ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni. ọ̀rẹ́lẹ̀mọ́ tó kọ́ sọ́lọ́run ọba bó ṣe pèlè àwọn ẹ̀dá láàrú dáwàtú lè hàpá ọlọ́wọ́ bá ní òun nà ó ní ètò òdúgbò wàlàrí na yẹ́dẹ̀ ìrìnà ní dúnìí láyẹ́sẹ̀ jì bú mẹ́lá ohun nǹkan ní tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba yìí nǹkan náà lè jẹ́ pé wọn. alábíwá Muhammad sallallahu alaihi wasallam wà tó náà wà láyé kò ní mọ̀ kọ̀ọ̀kan tó bá sọ̀rọ̀ rẹ̀ ń lè kan kò mọ̀ àti tọ́lọ̀ ń bá tàṣírí anábìnà àmọ́nà tí mo fi tẹ́ lọ́wọ́ rí o o bá sọ fẹ́ni kejì ní ti ètí obìnrin lẹ́rì jẹ́ dé èèyàn wọn anábì ò gbọ́n sallallahu إلى بعض أزواجه حديثا alábi fọ́rọ̀ sí lọ́wọ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ rí ò tọ́jú ẹ̀ sọ́wọ́ ò ẹ̀dàkóbìnrin lóbìnrin a máa jẹ́ ìyàwó ànábí ọlọ́run ọ̀tọ́ ànábí tọ́jú sí lọ́wọ́ yìí ò bá tún

فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير ẹ̀rí báyìí nìsìn ìgbàtọ́rọ̀ àwọn bọ́wá fún àrọ́bìnrin rò pé ìyàwó rẹ̀ tó sọ̀rọ̀ fún ọ̀rọ̀ tó sọ mọ́ ti sọ pẹ́lẹ̀ oníhàn ìgbà tí ìyàwó náà wá gẹ́ẹ̀tì pánábí ń bèèrè pé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ̀yẹn ó sọ báyìí fún

wọ́n ní agbé náà gbín àwọn agbé oyin náà àwọn ọ̀rọ̀ kí a máa halẹ̀ pé òun ní máa kọ̀kọ̀ arábí ò halẹ̀ òun máa àkílẹ̀ rẹ̀ ọ̀sọ̀bẹ̀ torípọ́ kò kò gbéra rẹ̀ gẹ́ torípa ànábí ọlọ́run kìí pèrà wọn níhun tí wọ́n jẹ́ àwọn èèyàn ni wọ́n ń pè wọ́n níhun tí wọ́n pèrà wọn ó sì kankan nínú ànábí ọlọ́run tó pèrà rẹ̀ lọ́lọ́run láyé àwọn èèyàn náà ni wọ́n pè wọ́n lórí kéjì nǹkan bọ́ṣe pè ànábí ni wọ́n ṣe ń korí kìrìṣà ànábí ọlọ́run lórí kìrìṣì tí wọ́n ń pè wọ́n wọ́n pàrọ̀ ẹlòmí قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكبرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون الله أكبر الله أكبر الله أكبر كبير آية داني لي

قل لا أملك لنفسي نفعا ولا ضرا mi ò ní kápá lórí ẹ̀gbìn ara mi láti ṣẹ̀rà mi láǹfààní kan. Wà láàdọ́rọ̀. Ẹ̀rẹ̀ ní kápá láti fara nira mi àbẹ́nikẹ́ni. Illa ma sha Allah. Àti ìnira àtàǹfààní, ọlọ́run bá lóde kápá rẹ̀ lọ́dọ̀. Wà láókùnrin jù Ìṣọ́rọ̀ àbá ní ká ní pé mo bá nímọ̀ nípa tó pa mọ́ ni. Lásẹ́kì fárútù mí nà lè kọ̀ yìí. Iná ọba ti sáré kí pọ̀ lórí ń dáadáa jù báyìí lọ. Wọ́n máa ma sàníyà tó. Aburú kan ìbá máa ti kàn mí, máa ti mọ̀ kó ń bọ̀, máa ti sọ fọ́lọ́ ìjọ báyọ̀ kó kàn mí torí pọ̀tẹ́ tó fa burúkú ṣẹlẹ̀ tóun. Ìnáná ìlànà bí. Irú ọmọ tó kú níjọ ọdún yìí, máa ti sọ fọ́lọ́ ń pè jọ ọlọ́run. Má jẹ́ kó mọ̀ ikú torí pọ̀tẹ́ bí yẹn ṣe lè páyọ̀ ọlọ́run tó tó ma wá máa rò kú ọmá kò sí kọ́wàdà ìmáàlì fi kúrò rárá wọ́n ní kálọ̀ wọn náà ní kọ̀kọ̀ kúrò nǹkan bá tún kọ̀ sí láti máa kójọ wọ́n máa ń tẹ́rẹ àǹfààní ojú wọ́n ní bá kan náà burú ìbá máa ti ṣe mí. ìnáná ilá nàbí. wọ́n ní ṣùgbọ́n mi tẹ́ ń wò yìí. nàbí. olùkíni nílò nípa ìyá ọlọ́run ọba ni. wọ́n fẹ́ ṣí ìrọ̀lẹ́kọ̀ọ́ yóò Bákan náà,

nínú sọ́ọ̀fẹ́lẹ̀ pàkọ̀rọ̀. Pàtàrà lè bẹ̀rẹ̀ mọ́ sọ fáwọn èèyàn rẹ̀. Lẹ́nìkan tó ń dáa nípa láyà yìí kí, ó gbólá ha, lòun bá rò náà fẹ́ tákọ̀ Ibrahim. Ló bá ń sọ fáwọn Ibrahim ọlọ́run tó ń ròyìn náà anábì Ibrahim ní tọ́lọ̀ wọn bá lè ṣe kọ̀ ọ́ sápá ẹ̀dá ọ̀ka ọ̀ apá ẹ̀dá ọ̀ka àtúkà àfi tọ́lọ̀ wọn bá fún wa ẹ̀ka pa láti ṣe ò Ọwọ́n sọ fún Anábì Ibrahim wé pé àlóhùn. Alam tara ila alladhi hajja Ibrahima fi rabbihi an atahu Allahul mulk. Ẹni tí máa sábà ṣègbéraga ọ̀nà àlẹ́ni tọ́lọ ń bá mọ́ ọmọ òkúwó tánwò láyé àdíkù àbágbára kan tọ́lọ ń bá fún àyàn nímọ̀ àbófún lówó àbófún nípọ̀kan láyé awárínra rẹ̀ jọ tọ́lìkì lórí Ọlọ́run bá ní ẹ̀rí ẹnìkan. Ìlàlẹ́rí hajjá Ibrahim sí rabbihi an atahu Allahul mulk. Ẹrẹ́ tí ń bá náà Ibrahim ń fa ọ̀rọ̀, ń bá fi ọ̀rọ̀ takú ọ̀rọ̀. Ọwá ń bá Nàbí Ibrahimu, ó ń bá díàjì rẹ̀ lórí pà Nàbí Ibrahimu ń pèpè sọ́lọ̀ nǹkan ṣoṣo. Ẹni àdáàzọ́ lọ́wọ́ Ọlá ní kí ló ti ẹjẹ́ tó ń ṣe yìí tó fi lọ ń kojú ànábì ọlọ́run máa bá wàrí pé kí ni tó gbé wá gan-an tó ń pè ní ẹ̀sìn ọlọ́run. Ọlọ́run ni tó ti ní ẹ̀rẹ́ ni pé a ní àtàhùn lọ́hùn ilmọ̀lẹ̀. Kí ni tó ní kọ́lọ́run bá fún lọ́lá ní ọ̀? Ìrọ́lá ń fún lówó ní ọ. Ìrọ́lá ń bá fún ní kùnkàn láyé ní. Ẹni àtà ẹ̀hùn lọ́ọ̀hùn ìmú ìyìn. Gbogbo wọn náà tọ́lá ń bá fún ní kẹkàn láyé tó fún lówó tó fún lọ́lá tó fún ní kùnkàn. Ó jẹ́ rẹ̀ra rẹ̀ ń lẹ́ ọlọ́run tó Ìrẹ́mà yà ló jẹ́ fìjìrà gálẹ̀. Fàdá àǹkátà kí a bọ́ ọkùnrin àkúlà ọ̀rùn. Ó jẹ́ rẹ̀rà rẹ̀ lẹ̀ kú máa rírà gẹ́gẹ́ bí nǹkan kan jìyàn lásán rẹ̀. Fàdá àǹkátà kí a bọ́ ọkùnrin àkúlà ọ̀rùn. Kó rírà ó ó الْمَارُ عُقْبَاهُ شَقَاهُ Orúkọ sáwọn ẹnìkan, ẹni tí wọ́n ti ṣègbéraga rí lórí ilẹ̀ ọlọ́run tó wá padà wá gba ìkú ọ̀láyé òbú máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn ni. ọkùnrin àgbò ìṣàkọ́ ooo. orí ibú máa ń gbẹ̀yìn onígbìràgà ni. fàkí bí o lè máa rí wa ń

ẹ̀rẹ́ pé gbogbo ọ̀gbàlá máa ń padà sí di àlẹ́ni tó jẹ́ gbogbo ayé láti máa fi ẹrinlẹ̀ fún apẹ́ni náà nìkan ló tó jẹ́ ọlọ́run ẹni tó dẹ̀ tó ń mọ́ni kúrò láyé kánẹ́kọ̀ọ́ náà bí wọ́n ayé sábá jẹ́ ọlọ́run kò ní jẹ́ kí ìyá àbí ọmọ wá yà ọ̀dájú ọmọ ìyá rẹ̀ máa kú lójú rẹ̀ ó tẹ̀ ní kápá ẹ̀mí lọ́wọ́ olóòdẹ̀dẹ̀ ní ẹ̀bílẹ̀ yẹn náà kún tàbí ń sọ títẹ́ kánífà náàbí wà ń sábà jẹ́ ọlọ́run ni kí lọ́lọ́run ma wá wò tí ya rẹ̀ dẹ̀ ń kú lójú rẹ̀ kò yẹ bóyẹ́ kí ya rẹ̀ kú ìtumọ̀ rẹ̀ ní pé kì ń ọlọ́run ìtọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run ló fi jẹ́ àwọn ọ̀tá ló fi sí àyíká àwọn ọ̀tá tí wọ́n fi fi òun lálàkàlàkà ẹ̀dẹ́ èèyàn ni wọ́n máa ń fi lákàlàkà ẹnìkan ọba fi Ọlọ́run bá ń ń bí pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ káwọn yẹn máa sápọ̀ àwọn àfọ́ àsúnà ó ti wà ń lẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́ súnà ọlọ́run bá lórí ilẹ̀ ni as-sirā'u bayna al kó gùn tó tó tó bá ti dé báyìí máa ń tú àṣírí rọ́ ni àwọn ẹ̀bá ti wá rí pò tòrò ló dé yìí ó fẹ́ tàjírí táwọn tí wá ní àwọn bẹ̀rẹ̀ sí jan pátá wọ́n bẹ̀rẹ̀ sí tako àwọn tí wọ́n ń kọ́ bọ́ṣe tako àwọn ànọ́bí ọlọ́run rí bọ́ṣe bá àwọn fàárí bọ́ṣe tàwọn aláàmọ́rẹ́ ẹlẹ́yìn náà ń tako ànọ́bí Ibrahim ti ṣe bàbá àgbàgbọ́ Àlẹ́bì Ibrahim wá sọ kọ́lọ̀ ń tèmi máa ti gẹ̀ẹ́sì. Àlẹ́bì yóò ṣe ìwà yòmí. Olóbà já ọ náà ọ̀nà dẹ̀nà àìjọ kan. Kọ́ọ̀lá aná òṣù yìí wà omi. Ẹ̀gbọ́n sárakùnrin yìí náà ni. ni, Ọlọ́run alẹ́ ìṣe bẹ́ẹ̀. Àná òṣòye wa ò ní. Ọwọ́ aránṣẹ́ sínú ìgbèkùn. Ó ní ẹlọ́bá mú ẹlẹ́wọ̀n méjì wá, àwọn tó wà nínú ìtìmọ́lé yẹn. Ó yẹ ẹ̀pa ilé ìlójú ayé, ẹ̀pa. Ó yẹ mú ilé ìyẹ́ tí a padà sínú ìgbèkùn, ó ní ṣe orí pé mínà ọpa ẹnìkan mọ́dẹ̀ yí ẹnìkan. Ọ̀rọ̀ ẹ̀là àná òṣòye wa ò ẹ̀rí fáwọn ọ̀daràn ti wà láyé ti pẹ́ àwọn kírímínà ti wà láyé ti pẹ́ ẹwọ́n tí ànábí ọlọ́run sọ fún ẹwọ́n tó fi dáhùn padà Anábì Ibrahim òtún dúró. Qala Ibrahim fa bi-shamsi min al-mashriq.

ọlọ́wọ́n bá fún ara rẹ̀ ló ń kún ẹni tó bá gbéṣẹ́ rẹ̀ lọ́wọ́ ẹni tó bá gbéṣẹ́ rẹ̀ dání fún ara ọlọ́wọ́ ló máa ń kún ọ lọ́wọ́ kíyàn náà kan dúró dédé kíyàn bá jà lóṣìn kan àmì fọmọ torí pé tíyàn bá dúró ti ṣe ọlọ́run ọ̀tápọ̀ o àwọn kan dúró láti fẹ́ fi ẹ̀ṣẹ̀ sí torí rẹ̀ ní ẹṣẹ́ gbọ́dọ̀ múra sẹ́sìn ọlọ́run kíyàn rẹ̀ jìnà tí wà bàjẹ́ kíhù máa ṣílẹ̀

ta ní ìdẹ̀kọ́ jẹ ni pé wọ́kàn jẹ́ kọ́ọ̀rùn ti ẹyọ láti gbogbo ọ̀run. Ibi tó ọ̀run máa lọ́wọ́ sí yẹn, ìbẹ̀ni kí ti ẹ̀dìyọ báyìí. Ó yà tó àmì Kai. Fàtí bí àmì náà lè máa gúrí bèèrè. Ṣẹ̀rí pẹ̀ sáàmọ́lá ló délẹ̀ yìí. فبهت الذي كفر فبهت الذي كفر كفر باشتي فبهت الذي كفر رب برك وكفر لو فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين الله هو نسي على بوزمنا ó gba àwọn ìyàrá alábòsí láyé ọ̀rẹ́ mànà inú àánú náà ni wọ́n ti máa lò ṣẹ̀mí wọ́n dẹ̀ máa rò fún àwà lójú ọ̀nà Ọlọ́run bá ń jẹ́ ọmọ nínú ayà tá ń ka ìtì wọn ọlọ́run bá lòun ń yé ní lòun pa ní. Ọ̀kẹ̀lẹ̀rí marran ala à ń ṣe tafsir alkùránì à ń fi alkùránì túmọ̀ alkùránì Ọlọ́run bá tó wá ń ṣàlàyé ẹ̀yí pé, Ọkà lọ́rí márùn-ún aláàkọrí àti wàzí àkọ́wé àtúnni aláàrù ṣe ha. Ó lè sáàpù ní ìsinmi mo tó fẹ́ fún yìí, ọwọ́kà lọ́rí márùn-ún aláàkọrí àti wàzí àkọ́wé àtúnni aláàrù ṣe ha. Àbí gẹ́gẹ́ bí arákùnrin kan tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ Ọ̀rẹ́tí. Ọ̀yálẹ́gbẹ́ ìlú kan. Ọ̀yọ́kọ́ rí àtúnni àlà òrò ṣí ha. Ó wá rí pé gbogbo àwọn ewéko, gbogbo àwọn táwọn èèyàn níbi ìkò sí kankan. Ọwíyàtún aláàrú sí ha. Ó wá wò ó wò wá ní á. Kọ́lá máa yúrò yìí ha bè ní láàrù bá dámà ò sí ha. Ẹni tó bá yá àwọn ànábì ọlọ́run á ní ọlọ́run máa tẹ́mi padà sí wa lára. Gbogbo àwọn tó ti gbẹ tó ti kú tó ti ní gbogbo abúlé ilé ti dáhóró yìí. Gbogbo ilé náà ni sọ́dọ̀ wọn يحييها به الله بعد موتها oníbàwọ̀ lọ́lọ́wọ́n ṣe fẹ́ yí gbogbo àwọn nǹkan tí mọ̀ ń wò ilẹ̀ ìdí wọ́n ti kú tánà. àmà yóò ṣe yí ìhàdíhìlá rọ̀bà àdàmọ́ ti ha. àná tó wà ń dì yìí a máa túnmọ̀ ọwọlé mọ̀ pé ní àná ọwọlé. Kọ́lá àmì yóò yí láti yílá bàdà mọ́ òdígà. Ọlọ́run bá ó ní arákùnrin wá ń pé ọlọ́run ṣe máa wáyé gbogbo àwọn nǹkan ilẹ́yìn tí wọ́n ti kú. Ọlọ́run náà wá náà فأماته الله مئة عام ثم بعثه الله أكبر bó ṣe sọ́tán báyìí. Fàmátàwọ̀lọ́hùn bí àtàám. Ọlọ́run bá ní kó kú lẹ́sẹ̀kẹsẹ̀. Ní àtàám. Ó wá kú bẹ́ẹ̀ fọ́gọ́rùn ọdún ọjọ́ díẹ̀. Fọ́nmàbàáfàhùn. Ẹ̀yìnbà tó wá tọ́lọ̀ wá jí sáyé padà. Fọ́nmà bá ń sà ó. Lẹ́yìn ìgbàtọ́lọ ń jà padà sáyé. Ọ̀ọ̀lá kí a mú lábí ta. Ọlọ́run wá ní káwọn èèyàn bí ti ẹ wá béèrè lọ́wọ́ rẹ̀. Ọ̀ọ̀lá kí a mú

yawman aw ba'da yawm ọjọ́ kan àbílàjì ọjọ́ ni mo lò qala bal labithta mi'ata 'am ọlọ́run wá ń fún ní òrókú ẹni tó òrókọ́ o labithta mi'ata 'am níbi tó wà yìí ó ti lọ ọgọ́rùn-ún ọdún labithta mi'ata 'am wọ́n yẹra rẹ̀ òta ọgọ́rùn-ún ọdún kẹ̀ ṣe ẹ̀tọ́ ọjọ́ lè fi pẹ́tọ́ bẹ́ẹ̀. Fọ̀rúrí ilẹ̀ kan ní kẹwà ìṣẹ̀rọ̀ bíkà lámì àtàgbànà. Ọlọ́wọ́ ni tí wàá fi mọ̀ rí ní ká. Ìṣẹ̀rọ̀ Allah. Tó gbé kò jọ jíjẹ má kò tọ́ ní mọ́má ọyá ọ̀ndà tó bá ṣàjẹjọ́ kan nìyàn lò ní tí yàn wà kódà òpin rẹ̀ láàrin kó yẹ kó ti ń يجد وينمو انظر الى طعامك وشرابك لم يتسنن سبح لنا اخويا وانظر الى حمارك ولنجعلك آية للناس وانظر الى حمارك يا وكتكتير توكي انظر الى حمارك kẹ́tẹ́kẹ́tẹ́ tó gòlé ní oúnjẹ. Zori la ṣìmárìkà. Ibi tó ṣàṣùmọ́ rí nígbà tó dé. Wọ́n zori la ṣìmárìkà. Nígbà tó náà wo kẹ́tẹ́kẹ́tẹ́. Ah, ẹ̀rọ náà, ìkókó jẹ́ ni. Kí ní ṣẹlẹ̀? Allah. Ọlọ́run ni a fẹ́ fi ẹ́ ṣe àrẹ. Wẹ́lì náà ṣe ọlọ́kà ayọ̀ṣẹ́ lè náà. A fẹ́ fi ẹ́ ṣe àmì fáyé ni o. Ìnà ṣe ọlọ́kà ayọ̀ṣẹ́ lè náà. Torí irun tí wọ́n rò lọ́kàn tó sọ jáde lẹ́nu yìí pọ́lọ́ ṣe fẹ́ yí àwọn nǹkan yìí. Àwọn tí wọ́n rorú rẹ̀ náà pọ̀. Àwọn ní kí wọ́n kú, owó kú bọ́gọ́rùn-ún ọdún kan tó wá jí ẹ padà. Àwọn ní kó owó oúnjẹ rẹ kó owó nǹkan ọ̀gùn rẹ. Ṣé wọ́n náà ti rí bí méjèèjì ṣe rí? 哎呀！ فلنجعلك آية للناس واصل وانظر إلى العظام كيف ننشزها ثم نكسها لحما ọlọ́run ni wo àwọn egungun كيف ننشزها ọlọ́run bá ṣe dìsáyẹ egungun tá gbẹ̀bù sára kankan ثم نكسها láti wọn sínú ara wọn كيف ننشزها àṣẹ́bà yìí bá báwọn ọlọ́wọ́ bá ṣe ṣe gbogbo ẹ̀rí tí a bá rí egungun tábá pẹ̀yàna tán ẹwà rí báwọn egungun oríṣiríṣi nínú ẹsẹ̀ nínú apá nínú orí ó ṣe kí sínú ara wọn sẹ́pẹ̀ dì ìṣàn ló dì í mú Allahu Akbar òdíìdì kí wọ́n ọlọ́ni ọ̀rí bá ṣe ṣe. Ọ̀rúrí lálẹ́ ìwọ̀ ni kí ìfanú ìṣísù ha sọmọ́nà tí sò ha láhábà. Bákan náà bó bá ṣe mú ẹran sáà dábé gbogbo. Nàtìtúnhà láhàmà. Láhàmà. Adáyára adágbà ara egungun. Fàlámà tàbà yánà láhù. Sàtúnbọ̀ ọ̀sán yóò wá kí ẹ̀gbọ́n tó hàn náà juwọ́lẹ̀. Ó

Ọlọ́run ọba tí máa ń pa nínú ọba tí. Zàlíkà bí ẹnà ọ̀rọ̀ ọ̀húwà lẹ́kàkù wà ánà húrò yóò fi yé máúta wà ánà òhàn lákùnlé ṣe ìrìnkọ̀dí. Ọlọ́run tó ń fi hàn pé wà ánà òhàn lákùnlé ṣe ìrìnkọ̀dí. Ọlọ́ba tápà òun ká gbogbo nǹkan kò fún tápọ̀ wọn lọ́wọ́ bá ọ̀ká. Wọ́n náà là kò lè ṣe nǹkan dí. njọ mo ti sọ fún kan nínú ọni táwọn èèyàn máa ń kọ ó ní bá Wọ́n máa ní kọ́ àlámá olúwa kò ń kò lè ṣe ẹkùnkùn máa ṣe kọ́ dìrú aláàkó lè ṣe yìí ọlọ́run mi kò bí ohun tí kò ṣe ṣe ohun tí ẹgbẹ̀ òun ṣàtọ́jú ìṣẹ́ mi lọ. Kọ̀dírù aláàkó lè ṣe yìí ọlọ́run kò sí ohun tí kò lè ṣe. Iṣẹ́ ẹ̀bùn ọlọ́run ni tí a bá wá ń bí ní ẹ̀bùn ọlọ́run òun náà ní mílọ sí wájú ìpìyàn kan sí ẹ̀ náà ọlọ́run ẹ̀bùn náà ọlọ́run májú ó bàjẹ́ ọlọ́run tó wúlò fún lẹ́bùn bíbí à kó wá ṣe ní ẹ̀bùn táwọn ọmọ náà máa rẹ̀ ọlọ́run á fún lọ oríire àtòkì kiri orí wọn ló sí ìbánu wọn wọ́n ṣe wà sí lánàá ẹ̀hẹ́n ọlọ́njọ́ àwọn orú ọmọ rí bẹ́ẹ̀ kí tó máa gbẹ̀yìn tẹ́yìn sí kọlọ̀kọjọ́ jáde lára ti wá ọ̀ ṣe ń tí ìbá wá fẹ́ yẹn kò ní kápá lórí rẹ̀ ni èmi wá gbé kí ní sórí òṣùwọ̀n àkídà mọ́ àrí pé kò ta kọ́ọ̀tírù aláàkúnlè ṣe ìyẹn èmi wá tún rí ìwú mo tún padà báyìí pé kọ́ọ̀tírù aláàkúnlè ṣe ìyẹn àwàfà súnà ìgbà tí àwọn àtúnṣe àwọn àrípẹ́ tó bá bí i mọ̀ ní pàdèrò ọlọ́run ọba ọba olùkápá lórí gbogbo nǹkan àìdímọ̀ rẹ̀ ṣe kò lè bí ní ṣe kò lágbára àti bí lólùwọ̀n òbí ni àìníyàwó rẹ̀ kò ní apá àti ẹni tó ń kọ́rẹ̀ fi ṣayà ní وما لم يزال كان في الخلق موجدا Ọlọ́run bá bá fẹ́ kó ṣẹlẹ̀ ní máa ń ṣẹlẹ̀, oun tí ò bá fẹ́ kó ṣẹlẹ̀ kò yà ní ṣẹlẹ̀ ni, kì í ṣàì ní kápá àti jẹ kó ṣẹlẹ̀. Ìjọba ilẹ̀ ló máa ń bà kókò tó wọ́lẹ̀ tán abẹ́lẹ̀ ṣe pọ́jẹ́tì kan, torí bẹ́ẹ̀ làwọn ṣe pàṣítì kọkó. Àwọn ni, ẹlòmí olè tó fẹ́ kó ní ó jẹ́ kó pọ̀nà kó, ìjọba lẹ́lẹ́lẹ́ yẹn lọ́dọ̀ ẹ̀dẹ́yàn ló lè máa pára pẹ́ta bá ní káṣẹ́rẹ́ iláyé sápá wá máa ká bá ìsá máa lè parí pọ́jẹ́tì ìsá pẹ̀lú tó wà ní èèyàn lélẹ́ yẹn èèyàn lẹ̀rú máa pẹ́ tó ń bá fi mọ́ bí iye báyìí lọ àti tọ́ wọ́n kọ́ èèyàn ló ń páyà òṣì èèyàn lèyàn lè máa rò wípé kọlù tó ń mẹ́kì kẹ́dìtì ti fẹ́ tán o tó máa máa kọ́ ọlọ́run ọba níhun tán ni. Ọdírò aláàkó lè ṣe ihe. Torí ẹ̀ tó bá tó ènìyàn ń pè tí yàn ń sìn. Kí ẹ̀nà wọn wá bèèrè ohun tó máa tó nílò tó tó máa ṣẹ́kù láyé lọ́dọ̀ rẹ̀. Ọdírò aláàkó lè ṣe ihe. Orí kò ọ̀nà ọ̀lọ́wọ̀n bá ń jẹ́ ká mọ̀ bí i ọ̀nà yuhyil mauta wa annahu ala kulli shay'in qadir ọkànlá ayà tó tẹ̀lé ọ̀nà sa'ata atiyatun la rayba fiha ọlọ́wọ̀n bá ní wa anna sa'ata atiyatun la rayba fiha Ọjọ́ ìgbéǹde máa wáyé o. Àdíyàtò láàárọ̀ ìbà fi ha. Ọjọ́ ìgbéǹde kọ̀ wá wáyé o. Táwọn èèyàn bá rò pé sí ìgbéǹde, ìgbéǹde ṣe ń bọ̀ fi ha. Kò sí tàbí ṣùgbọ́n pé ṣé ó máa وأن الساعة آتية آتية لا ريب فيها ولا نبين جنب ووايو لا ريب فيها وفي نجي نبين أجاو بين جوابي وزيو أنا سوى أنت نجي نبين أجاو بين جديد كبيري الإيمان باليوم الآخر من أركان الإيمان ستة إذا بنا قضاء كيف

أراني وأن الساعة أن الساعة آتية لا ريب فيها وفي مدين بقالك يا ماما شلي وأن, وأن الله يبعث من في القبور أتقول الله ما شبين تقول بنين وعمو الصعاري kòkó. Máa ń fi lè kòkó. Gbogbo àwọn tí wọ́n ti ń bẹ nínú àwọn sàárè. Àtàwọn tí wọ́n sin lásìkò àtẹ́bẹ̀ àyín sá. Lẹ́yìn sọ́lá ti wọ́n sàlámù. Àwọn tí wọ́n sin lásìkò rẹ̀, alẹ́ sọ́lá ti wọ́n sàlámù. Ọlọ́run á ṣe gbé ìsìn wọn náà. Wà lọ́wọ́ máa ìdá mi tí náà torí kí náà làkàánà lè máa ó tó rẹ̀ rọ́hàdà kó lè ṣayé. Wà lákí náà ìdá mi tí náà bọ̀ ìsìn náà. Wà ní ó ṣe alùbádà bá àwọn kó lè jẹ́ ونزل بعد ذا كل شيء Ọlọ́run yìí náà ń jẹ́ ká mà nínú tó fi kọ́ wà yí pé wàlá òkú náà. Wàlá ọ̀nà ìdá mítìnà tòrìkìnà. Wàlá ìdá mítìnà tòrìkìnà. Tó bá dá sí pé tàbá ti kú tán, wọ́n á pa wá tí ọ̀rọ̀ bìí. Ìdá mítìnà tòrìkìnà. Ká ní pé lẹ́yìn ikú kò sí gbèǹde ni. Làkánà lè máa ó tó rọ̀ àtàkùnlé ayé ní ìsinmi ní kú ìpẹ́jẹ́ fún wa ká ní pé tàbá ti kú sí nǹkan kan mí. wàlá bí ìfinà. ilé jẹ́ èsì lórí gbogbo àwọn ní ikú lèrè ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ikú ní ìrìn àjò láti lọ bèèrè ẹ̀ṣẹ̀. kó lù nà fún sí ń bá ìkan tó lè mọ́ ooo. ẹ̀ka ọ̀rẹ́ máa máa lọ rò yí pé ń pàtí àwọn ti kú ọkọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ti parí kì í ní kíkẹ́rẹ̀ tó kù ẹ̀ṣẹ̀ tó bá ṣiṣẹ́ wọ̀ wọ́n lè forí láàrin wa àti ẹ̀ torí pé okú sí rẹ̀ tó bá ti kú kí ni mo tún wá fẹ́ sọ pé ó ṣe fún mi tó tún fẹ́ dùn mí ó kúkú ti kú wọ́n lè jẹ́ rí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọ̀tí pé wọ́n ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe ẹ̀ jì í ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ìrìn àjò láti lọ jèrè ẹ̀ṣẹ̀ ní kú Afá fi sọ fún wàláwọ̀ annà. Wàláwọ̀ náà ìbá mi ti náà Òun náà ni wọ́n wá ti kò sí nǹkan ní ìmọ̀ ma Nàkánà ìmọ̀ òjòrò àtàkù lè àìṣe. Ọgbọ́ ní ikú ìbákan wá jẹ́ ìsinmi fún gbogbo abẹ̀mí. Wàlákínà ìdábì ti náà bọ̀ yìí sí náà. Ọgbọ́ ní ṣùgbọ́n kò rí bí ọ̀rọ̀ yàtọ̀ sí ti náà bọ̀ yìí ti náà. Ṣé ti kú tẹ̀yìn ìdéyàn. Ìbá mi dínà ààbò ìfinà. Àbá ní sábá kú tán ọlọ́run ṣe máa jẹ tẹ́lẹ̀ wa o. Bùrún ìfinà. A kò gbogbo wa tó bá ṣe pọ̀ tó. Bùrún ìfinà. Àwọn tàkọ́kọ́ àtàwa náà ọlọ́run á kó gbogbo wa jọ papọ̀ o. Ìbá mi dínà ààbò ìfinà. Láti ayé ànábi Ádámù títí láti kò sá wà yìí, dẹni tó máa kẹ́yìn sáyé, ọlọ́run á ṣe ìgbé ìdè gbogbo wa o. Ìbá mi dínà ààbò ìfinà. Mo ló wá fẹ́ kó ọjọ́ tó bá ṣe pọ̀ tó yìí. ẹni tó ní wá mọ́bí tó ń fẹ́ kó wa sí kí wàhálà bí wá ayé tó kó wa sí ṣàáráyé lò tán ni orí ilẹ̀ tọ́lọ ń kó wa sí láyé yìí ṣàárílẹ̀ lò tán àtúbẹ̀ bá ṣe pọ̀ tó láyé àwálá kan mọ̀ ọmọ fúnra wa ilẹ̀ sì pọ̀ rẹpẹtẹ láìsí ìdébẹ̀ káàdì ilẹ̀ ọlọ́run bá fẹ̀ rẹpẹtẹ bí wọ́n bá máa rìnrìn àjò dáadáa kó máa wọ̀ tó sì E máa wulẹ̀ rẹpẹtẹ bèèrè pé kílẹ̀ wá ń jà sílẹ̀ kílẹ̀ jèrè kílẹ̀ táwọn wá wá ayé máyà ẹ sì lọ sálálú tó yẹn kò náà ìlú àwọn ní owó lọ́wọ́ tààrà tó mọ́ wá rí ilẹ̀ ọlọ́run ọbọ̀ ẹ̀rí fún ìjìnlẹ̀ ọlọ́run ti fẹ̀ tó atúnbù fúnra wa pé ìdíjí báńdì ọ̀yọ́ ṣe sí dèrè ìdíjí báńdì ògùn ṣe sí dèrè mo sọ fọ́mọ yàrá kan jẹ́ ìṣẹ́ ìtajẹ́ ṣáàrù àbúsọ̀ bí ánà ní bàkàtàrí ní báńdì ọ̀yọ́ sí ìbàdàn tí ó níbi sílẹ̀ ilẹ̀ ògùn ṣe sí sí ọ̀yọ́ ṣe bàkàtàrí káàdì wọnú ìbàdàn tá a ti súnmọ́ mi Òpòlẹ̀ táwọn òdọ́tún ló fi àwọ́ aláṣì ní ogun sí ti ní ẹ̀ẹ́ ilẹ̀ wá ṣe pọ̀ sí Ilẹ̀ pọ̀ láyé kékeré ní sáà tún tọwọ́ sí, bí a bá wọ mọ́tò sí àbá lọ sáwọn náà lọ́tún ló ẹ̀tún sáré sáré sáré ẹ̀tún gbogbo ibi tẹ́ ń wò lọ́ọ̀ kan lẹ́ẹ̀kan bí ìgbà tí ibi táyé fẹ́ ní sọlẹ̀ síre ibẹ̀ náà ló túnmà sí jìnlọ yìí ló mà tún sí jìnlọ yìí ló mà tún sí jìnlọ yìí Allahu akbar kabira ọba tó jẹ́ ilé ìsáyé ṣé kò wá ní mọ́bí tó fẹ́ kó wa tí bá ṣe pọ̀ tó àtàwọn tó ti wá. ọ̀la kí ná ìdá mi tí náà bọ̀ ń fi náà. ẹnìkan máa ṣe fáàrí ohun sí ní ilẹ̀ hundred hectares of land ẹ bèrè lọ́wọ́ rẹ̀ pé how many hectares lọ́dẹ̀ sí ẹ́ sínú rẹ̀. kọ́lá tí wọ́n bá fún èèyàn ní ilẹ̀ éka kan gbà tó bá kú tán six flood éka kan kọ́ ní ẹ̀ tún sínú àwọn èèyàn náà mọ̀ pé ẹfí ṣe lẹ́fílẹ̀ yíṣù kò dánú ṣe ní gbogbo ohun tẹ́ fẹ́ sí sí òjú báyìí náà lọ ẹnìkan olè kánìkan gba quarter flood wọ́n fi lòun kó gbogbo pẹ̀tọ́ láyé kan wá ní ibi tí wọ́n fi sí quarter flood ni kódà quarter nínú quarter kò lè dàgbà bó tilẹ̀ ń kó pẹ̀tọ́ láyé tí wọ́n pẹ́ pọ́ọ̀tì kan lọ́nà mẹ́jọ ẹnìkan olè dánìkan sọ̀dá kan nínú ọ̀nà mẹ́jọ tí wọ́n pẹ́ pọ́ọ̀tì kan sí i kí wá ní fàárí wa kí ní àlẹ́wà láyé gana kí ní gbogbo àhàhìhì wa kí ní jọgbọ́n wa tó lè tó yìí tẹ́lẹ̀mí tó máa mú ilẹ̀ onílẹ̀ mọ́ díẹ̀ olè náà máa kó ń jálè àwọ́lẹ̀ máa kó ń jálè tẹ́lẹ̀mí tó máa pa àwọn èèyàn sí lórí ilẹ̀ ilẹ̀ tí wọ́n sì máa wọ inú rẹ̀ ń jákan ó fẹ́ ọkọ̀ wọ́n pààyàn nítorí ilẹ̀ táwọn ẹ̀dẹ̀ lọ ń fi iribiri owó tí wọ́n lọ fi ṣe kéèsì lórí ilẹ̀ onílẹ̀ ààrẹ ta máa ta ilẹ̀ yìí ààrẹ tó fowó ilẹ̀ yìí báyìí ṣẹjọ́ ẹ̀dẹ̀ ta ilẹ̀ onílẹ̀ ọdẹ fowó rẹ̀ báwọn onílẹ̀ ṣẹjọ́ ọdẹ tó wí ṣe bá wá mìnì láìṣẹ́ lè yí nílọ́rùn yìí gbogbo ẹ̀ ń sẹ́kọ́ ní ìrú lẹ́bi kó dúkìá jọ ẹjẹ́ ẹ̀sọ ẹlẹ́tọ̀ padà fẹ́lẹ́tọ̀kẹ́ tó jáde láyé o ẹjẹ́ àǹkan ní nǹkan padà fẹ́ni tó ní nǹkan rẹ̀ kẹ́ tó kúrò láyé o

àtìrípa àtọ́wà lọ́sàn àtọ́wà lọ́sàn àtọ́wà wájú àtọ́wà lẹ́yìn wọ́n tí dé àwọn asọ́ra rẹ̀ bí pálẹ̀ àwọn asùn pí àgbàtà ẹgbà wá jẹ́ àwọn máa sùtọ̀ ọlọ́wọ́ àdẹ̀dà sí wàhálà ọ̀làdẹ̀ ní máa bá àfàbá yẹn sí ó kàn máa jẹ́ kí wọ́n máa ṣeré pé ọ̀nà sẹ́tírìkì kó máa gbé àwọn èèyàn wá rí ẹ láláì dá òkè jà lólè lọ́sùn jà lólè lọ́sùn jà lólè wájú jà lólè lẹ́yìn olè ni wọ́n wáyé ìfẹ́ wá jà ní ìkà ni wọ́n wáyé ìfẹ́ wá ṣe ní ara ni wọ́n wáyé ìfẹ́ wá fi ní àwọn èèyàn ní ولكن إذا متنا بعثنا ṣùgbọ́n tàbá ti kúrò láyé sáà dénú ونسأل بعد ذا عن كل شيء ọlọ́wọ́ bèèrè lọ́wọ́ wa lórí gbogbo tó agbáyé wa ṣe ọlọ́wọ́ wá ṣe bèèrè lọ́wọ́ ní kálukú wa ń ta wa ṣe bá ayé wa tí ká tó lọ tí wọ́n náà ti lẹ́gbẹ̀ẹ́ àbíkò lóore o tí kó wá lo ayé rẹ̀ dáadáa o lẹ́yìn bá lo ayé rẹ̀ lòkulò alìkíyàmọ̀ lè tún fún ọlọ́n tẹ́lẹ́ kálìkíyàmọ̀ tún fún wa o àmín Àpá àdúwà tó wà lẹ́nu Yorùbá nìyẹn, ọlọ́ndí akúrí, ẹ̀nà ẹ̀ṣiṣẹ́ rẹ̀, tí a bá fẹ́ kúrí kú ṣiṣẹ́ rẹ̀, kó múra sẹ́sìn kó jìnà sí wà bàjẹ́ kó jìnà sí panilẹ́kúnjayé kó jìnà sí fara ní ọmọlàkejì kó jìnà sí gbogbo ọmọ tọ́wà bá ọ̀fẹ́ ilé náà ló máa jẹ́ kó kúrè láàdàrọ̀ lílímọ́rú ìbàdàlímáòsì ẹ̀sìn kúnnù ha afọ́wọ́ tó ń sọ fún aláyé ti láàdàrọ̀ lílímọ́rú ìbàdàlímáòsì ẹ̀sìn kúnnù ha Àfáà ní kò sílé kan tí yàn fẹ́ gbé lẹ́yìn tí yàn kú tàn. Káàkàlẹ̀ máa ń ti ẹsẹ̀ kùnú ha. Ìlànlẹ́bí. Káàkàlẹ̀ bí lẹ́lẹ̀ máa ń ti بانيها إلا الذي كان قبل الموت بانيها Àfáàní àbí tó ti kọ́kú tó kú, dáadáa tó ti ṣe sáyé kò tó lọ, òun náà ni wà lọ jèrè rẹ̀ ń gbà ọba kú tán tó bá jẹ́ ní eré ń jọba ní kúbà. bàná gáàdì kọ́rí tó bàná sí kánú hó. àfáàní tó bá kọ́ dáadáa ń gbà tó ń bẹ láyé tó ṣeré lẹ̀ fáyé. bàbá kánú hó. àwọn aládùúgbò rẹ̀ mọ̀ ẹlẹ́ni rí àwọn arábi iṣẹ́ rẹ̀ mọ̀ ẹlẹ́ni rí àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ ẹlẹ́ni rí àwọn èèyàn ọkọ rẹ̀ mọ̀ ẹlẹ́ni rí àwọn èèyàn ìyàwó rẹ̀ mọ̀ ẹlẹ́ni rí

Mayaku, Allah Akbar, ah, the man, in fact, was very nice, very the open. Then tó mọ̀ ìbò tó bá ṣe ń sọ, bẹ́ẹ̀ náà lórí now, náà ọkùnrin yẹ̀ ṣe èèyàn. Ah! you Ikú, ah, Allah Akbar. Ẹni kọ̀níkàrí kó náà máa wí sí ẹ̀. Oníkàlùkọ́ máa sọ ti ń pa rẹ̀. Ọba máa sànù gún. Ìyá ẹ ti kú ọ̀lọ́ ọ̀yá dáadáa nìyá yẹn. Wọlé ayé máa ya gbogbo kan lọ́bẹ̀ bá ó símpù ẹni eré ni. Ọba máa sànù gún. Ibùjẹ́ sí rẹ̀, ọ̀nà ti ń bẹ ẹgbẹ́ ní túnṣe kalẹ̀ yẹn látara tí wọ́n náà fọ́ ara rẹ̀ ṣe láyé. Wọ́n ń bẹ̀rẹ̀ náà lè ṣàrin بنها بشر خاب بانيها ṣùgbọ́n tó bá yẹ pé ohun tí ọ̀dà kọ́lẹ̀ kò rẹ̀ láyé tó bá dá ti tó ń pàtó ń ṣẹ̀mí láyé nígbà tó fi wà láyé. Wọ́n bá náà ha bí sáré. Ó wọ̀ ní rẹ́kọ̀dù gidi lọ́dọ̀ àwọn èèyàn. Ń bá náà ha bí sáré. Àwọn ìyá pa ẹ̀sìn wọ́n ti wọ̀n pé aláìda èèyàn ní ẹ́. Ń bá náà ha bí sáré. Àwọn ìyá rẹ̀ ní ìrẹ́ èèyàn kéèyàn. Ń bá náà ha bí sáré. Ọlọ́rẹ̀ ẹnu rẹ̀ ò dá. Ń bá náà ha bí sáré. Ìwà rẹ̀ ò dá ọtún dájú ọtún náwọn ọtún lólè. Wọ́n bá náà ha bí sáré. Tí wọ́n tó wà burúkú ló gbáyé rẹ̀ hù. Ọ̀rọ̀ bàbá ní ha. Ọgbọ́ ah, kò tó ìyàkalẹ̀ fúnra rẹ̀ ní. Wọ́n bàná láàmì dárí ní kọ̀ bàbá ní ha. Lórí bó ṣe ń dákẹ́ gbàrà báyìí, àwọn èèyàn náà kàn ṣojú ayé ní sàgbàmọ́ pé àwọn ah, ìpẹ̀lẹ́ ọmọ ṣe o. Ah, dádì yìí ti kú wà sọ́rì sọ́rì ìpẹ̀lẹ́. Dádì yìí ọmọ ṣe o sọ́rì ìpẹ̀lẹ́. Táwọn yẹn bá ti kúrò ń bẹ bá ń dà, bàbá wọn. ṣíkọ́ ẹ̀tẹ̀ very useless man eh? ah. ẹ̀rí pẹ̀lú mi náà sọ pé wọ́n náà mọ̀ ọ̀ máa yẹn máa sọ fún yẹn ìpàdé ọ̀ pẹ̀lú pé ọ̀pọ̀ fún ẹ̀ àmọ́ wá lò náà lè zẹ̀wé lè ha bóyá ló ti ẹ̀rọ omi kúgbà tó wà láyé ṣe ìyá àwọn ilé yẹn já ó sì tẹ̀ náà ti máa jáde tó wà Allahu aṣíwà kúgbà tó kú tánìyàn láyé tí ọ̀rọ̀ tó wọ̀ ní kú tó torí rẹ̀ ti kàkàkàkàkàkà. ọ ọmọ

látẹ̀rọ̀ kánánà ìlà dúníà wà máa fi ha fálímà òtù lájáta yóò fún ní ìnà wà yóò fún ní ha. Sọ́rọ̀ gbogbo ń sọ̀rọ̀ pọ̀ ní àti sọ̀rọ̀ pọ̀ jẹ́ láyé yẹn. Ọjọ́ Jímá. Látẹ̀rọ̀ kánánà ìlà dúníà wà máa fi ha. Márẹ̀ pẹ̀tẹ̀ sáyé àti sí mẹ́nu ayé o. Fálímà òtù lájáta yóò fún ní ìnà wà yóò fún ní فيها Ìkó dájú sáká ní pé ikú apalẹ̀ wa mọ́jọ́ kan àti ń tààrù pa ní láyé. Iná rẹ̀ ni ìrìta náà máa rò tí wọ́n fi wáyé máyà. Nàlélá rabbana. Ọba wa yìí ní ìròyìn àwọn ẹni eré ní ọ. Ó ní inna lillahi. Ìbáradáhùn fọ́tọ̀nà. تركوا الدنيا وخافوا الفتنا نظروا فيها فلما علموا أنها ليس في لحي ونجعلها لجة واتخذوا صالح الأعمال لا ní iná líláhì. Ìbàdá fòsànà. Ó láwọn ẹrú ọlọ́run kan bẹ, àwọn gbọ́n nígbọ́n pọ́n lẹ́yìn orí wọn pé dáadáa. ọkùnrin tó lè máa sọ wọn lẹ́nu lẹ̀ láyé. Ọ̀fún lè fi ìtàn. Ó bẹ̀rẹ̀ ọ̀fẹ́ sì sínà fúnra wọn gbogbo tó wá gbèsè sínú ààyè táwọn náà sẹ́ẹ̀mì wọn ò ní balẹ̀ tí wọ́n máa rojọ́ lọ́tún rojọ́ ló sì dààmú lọ́tún dààmú ló sì ṣèrégbè lé ṣèrégbè lọ́la àwọn pátì inú ayé yìí. sára pé dúníà wà kan fún lífì tánà. sọ̀rọ̀ pé ẹni bá ti wáyé máyà wa wàhálà máyà. wọn náà ní nísìnyí kò ní sùn dọ́kàn kò ní jókòó gbádùn kò ní mumi gbádùn kò ní jẹun gbádùn tó rẹ̀ ní rẹ̀ ò ní balẹ̀ nígbà kankan àwọn ẹni eré olùsìnlá ọ̀hún àwọn nílé ayé sínú tó fẹ́lẹ́ nàbàrú fi àbàlá máa wọ́n lè mú wọ́n wo ní ilé ayé yìí wọ́n wo lọ wọ́n wo bọ̀ wọ́n wo wájú rẹ̀ wọ́n wẹ̀yìn rẹ̀ wọ́n wọ́n fọ́lọ́mà ọ̀lẹ́mọ́ rìn. Wọ́n ronú àwọn tí wọ́n ti lé ayé tí wọ́n ti lọ, àwọn náà wá wọ́ra bá náà máa kó oúnjẹ kan. Lọ́gbọ̀rọ̀ fi ha fọ́lọ́mà ọ̀lẹ́mọ́. Àwọn awonú ilé ayé wá padà wá rí wípé èèyàn tó bá ti débi ìtumọ̀ bí ibi tá a ti ń wá kú. anáhàlẹ̀ ìdádélé hajji wà kọ̀nà. adéjì àti fẹ́ kú òní ayé ìtumọ̀lẹ̀ ayé nìyẹn ààyè tí èèyàn ti wá láti wá kú kó lóṣèlú kó dẹ̀ kú táwọn èèyàn bá bèèrè káyé kìí dé tí a máa ń wà máyà. wà máyà ìwọ́wà ń dára rẹ láàmú ìwọ́wà mú ayé kúkúkú kí lè rẹ̀ dọ̀rọ̀ kó bẹ́ẹ̀ jẹ́ ní ayé gan-an gbà tó bá sí ní ayé má pẹ̀lú kó wà máyà tó yìí ayé náà wà máyà títí títí tó kí ń

ìwọ́nà wá ń gbọ́ lọ́wọ́ bìrú pé à ìtò tí ẹ ń ṣe yìí sí ó sì fàyè gbẹ́ láti ṣe oríṣiríṣi nǹkan tó bá ti lọ bẹ̀rẹ̀ sí ṣẹ̀fẹ́ àmì ẹ ọ̀pọ̀ ní fì láti máa ṣàtàṣmẹ́ntì máa ọ̀pọ̀ ní fì láti máa fìsì ẹkáná máa ìwọ́dẹ̀fẹ́ máa fìsì rojú àti ẹkáná tẹ́rẹ̀ ni wọ́n fi rò pé wọ̀lẹ̀ Islam tó bá fi lọ́pẹ́ fi gbà láti wà láyé kó wá wọ ayé máyà kó ma wá jẹ ayé awálò ìjẹkùgbú ayé wà jẹkùgbú yà جعلوا لجة واتخذوا Alábá náà ní ìmú ilé ayé, wọ́n fi ayé ṣe gàgá fúnra wọn. Wátàkàrò. Ọwá mú tó máa mú wọn sórí eré kẹyì. Bọ́lì wọ́n fi ní ẹ̀ṣẹ́ ọkọ̀ ojú omi tán máa fi gúnlẹ̀ síbi tí wọ́n lọ. ẹ̀nà ọjọ́ ọ̀kẹ́ yìí. ọjọ́ yẹn wá wáyé o láàrọ̀ ìbà sí ha.

Allahu Akbar. Àbí, ìjẹ́ tí yàn bá ti fáyé ní túnmọ̀ ilé èèyàn máa rò fáyé kankan. A ń sìnkú, a ń sunkún. Yorùbá náà sọ ní òkú ń sunkú òkú. Akáṣẹlérí ń sunkún ara wọn. Àti Yorùbá tẹ̀ nígbàpá máa ń káṣẹlérí. Sílẹ̀ sàràjí, ayé yóò wọ́ tí ń tíyàn máa ń jẹ́ kẹ́sẹ̀ èèyàn lọ bàjẹ́ inú rẹ̀ kẹ́sẹ̀ èèyàn bá ti bàjẹ́ ń bí èèyàn ṣòfò níyàn ọ̀nà jẹ́ máa jà ṣòfò láyé máa jà ṣòfò lọ́rùn máa jà ṣe nínú السلام عليكم ورحمة الله وبركاته